àti gbogbo mùsùlùmí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ọ̀rọ̀ tí a sọ nípa lẹ́nìí náà nípa bídíà kí ló dé tí bídíà ò fi lè lọ pẹ̀lú pínpín lóòótọ́ ná lásìkò tá a wà ń bẹ̀ yìí lásìkò yìí ná àwọn àáfàá wa pọ̀ gan èmi náà kún wọn láwọn àáfàá wa o láwọn àáfàá tó dúró déédéé lójú ọ̀nà sálàfù lójú ọ̀nà alùsùnà ọ̀dìjàmá tí wọ́n pín bídíà pé bídíà à pé bídíà lágbára gan bídíà le gan kíyèsí bídíà kọjá bẹ́ẹ̀ tá a bá wá sọ yí pé I know you see here please. tá a bá wá sọ yí pé ká wá gbé bídíà lẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ à yóò le torí pé gbogbo àwọn àáfàá náà gbà pé bídíà kọjá bẹ́ẹ̀ ata sheikh muhammad abdul wahab òun tiẹ̀ fún ní ṣápítà ni nínú tírà rẹ̀ ó ní báàbù mẹjáàhà anna libidi ata aṣáàdù nínú ẹ̀dẹ̀ kabahir gbogbo àná la mọ̀ pé àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ ń bẹ eléyìí tá à pè ní minor àti major lẹ́yìn minor àti major yẹn kò tún sí nǹkan míì mọ́ kọjá ná tí ó gbìyànjú wọnú ná àwọn wá ṣápítà bídíà ṣápítà wọ́n máa ń pè ní ṣáptà pé bídíà o ó tún burú ju méjọ́ sìn lọ wọ́n bá ní nǹkan wọ́ọ̀sì ju méjọ́ sìn lọ ẹ dákun kí ló tún kù lẹ́yìn ẹ̀ èyí tí ó gbé yàn wọnà náà ló tún kù lẹ́yìn ẹ̀ àwọn fún ní ṣáptà bẹ́ẹ̀ wọ́n wá kọ́ àwọn àdíìsì wá bẹ́ẹ̀ tí wọ́n fi bọ́ tírẹ̀ sọ̀rọ̀ mo ṣàlàyé bídíà púpọ̀ púpọ̀ púpọ̀ débi pé ẹlòmíì gan sọ fún mi pé àáfà ibi tẹ́ bá sọ̀rọ̀ bídíà dé yìí ó ti yé wa ẹ jẹ́ tètè bá wa sọ nǹkan míì so mi ò ní dára mi láàmú púpọ̀ lórí ẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ dáadáa kó lọ sísàlẹ̀ lọ́run lọ́run kó lọ wo àwọn ọ̀nà bídíà àti àti sọ síbẹ̀ àtàwọn àáfàá wa náà tá a ti ṣí àrọ wọn síbẹ̀ nípa bídíà àtàwọn àáfàá ńláńlá lágbàáyé ní ní ní àgbáyé náà tá a tún ṣí àrọ wọn síbẹ̀ nípa bídíà ìmẹ̀tòlédè ṣùgbọ́n àwọn èèyàn ń kọ́ ẹ̀rí a máa ń gbàgbé aníka tó rán ara létí ni kò jẹ́ kí n ráyè náà sọ anything lé nínú torí pé ó rẹ̀ mí díẹ̀ fà táà ni mo ti jáde bẹ́ẹ̀ má sì jáde nílùú ilẹ̀ yìí nìsín nígbà tí yàn travel within the state lásán ó ní agbára ńlẹ̀ yìí. ayáàlẹ̀ yẹ kú iṣẹ́ o I'm greeting you now. so a wá sọ̀rọ̀ nípa bídíà ni alábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ká má yẹ ti lọ̀rọ̀ àfáà anabi sàlá sàlá ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ tá anabi bá fẹ́ sọ láyé tó bá fẹ́ ṣe kútúbà ni tó bá fẹ́ ṣe wáàsí ni gbogbo tá anabi bá fẹ́ sọ anabi máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kútúbàtù làhájà kútúbàtù àrí kútúbàtù làhájà nípa pé inna alhamdulillah bá a ṣe máa ń sọ bá a bí mi náà ṣe kí ni o bí mo ṣe fi bẹ̀rẹ̀ ni anabi máa wá bá a débi pé fa inna kulla muhdasatin bid'ah wàkúlà bìdẹ àti ndọlálà wàkúlà dọlálà ti fìnnà a nílò àdíìsì míì a nítorí pẹ́yìn ò fẹ́ fi nǹkan tẹ́ ẹ dì mú tí ò lẹ́rìí lẹ̀ káwá torí yín tọ̀nà upside down ara o tẹ́yìn bá ti gbà pé rò rí àfáà àbí òrí ti yín yẹn ní ó tẹ̀wọ̀n ó nípọn jọ̀rọ̀ ànẹ́bì lọ káwá torí ariwo tẹ̀ ń pa káwá jọ̀rọ̀ ànẹ́bì lẹ̀ káwá tẹ̀ lọ́rọ̀ àfa àní mú yẹn bẹ̀lẹ̀ ń ta sí pé àwa táwa ń sọ fún yín pé bídíà ò gba pínpín tó ráàánú bí òpin sí méjì nì àwo ò tún sọ fún yín pé yín tẹ́ ẹ pé yín àtúnlẹ̀ jẹ́ bákan àlẹ́ jẹ́ nǹkan kan àpè yín ní nǹkan kan kọjá pé ẹ̀jẹ̀ àjọ máa gbógun ti bídíà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín pín bídíà ẹlòmíín tó di kó bá dìfẹ́ǹdì bàbá ẹ̀ ẹlòmíín kó lè bá dìfẹ́ǹdì àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ń ṣe díẹ̀ tí wọ́n ń ṣe bídíà tóun ti gbé wọn sábẹ́ minor bídíà ànẹ́bì fún ara ẹ̀ làálàá fídì fún un ànábì fún aláàfáà ànábì ń wá yìí ń pé kó sọ fún wa pé ṣíríkù pín sí méjì a ní méjọ a ní máínà ńlá àti kékeré ó ní kúfúrú pín sí méjì a ní méjọ àti máínà ńlá àti kékeré ó ní nifaq òun náà pín sí méjì a ní méjọ a máínà ìyẹn ńlá àti kékeré ó wá débi bídíà ànábì wá pè ní kulu sheikh sọlí hùsẹ̀mí nínú àwọn àfáà wa àgbà ni tí wọ́n ti lọ àwọn wájú tíra àgbà wọn ń pè ní àlè ìbùdá tíra ìbùdá wọ̀nyí wọn wá ń ṣe rọdù fáwọn tí ń sọ pé bídíàtù kan ṣe yíyá àti asana wọn wá ń lo ọ̀rọ̀ yìí báyìí pé wọn tún bírákẹtì ẹ nífa wọn ṣe lẹṣà wọn ṣe lọ́tọ̀ pé kúlù tá ànẹbí lò níbi àdíìsì ìbúlẹfẹ tì í bọ ṣéèkì wa ń sọ pé ẹrí ẹni tó sọ ọ̀rọ̀ tó lo kẹlímọ kúlù yìí ẹrí káànà yẹdìrì máàna mẹyẹkùl ó máa mọ yẹdìrì máàna mẹyẹkùl ó máa mọ ìtumọ̀ nǹkan tí kúlù ń túmọ̀ sheikh sọlí ọ̀sẹ̀mí wọ́n ní ẹni tó lo kẹ́nìmọ̀ kúlù tó ní kúlù bídìí àti ìdọ̀láàlà wọ́n tó bracket yẹn náà pé kúlù tànẹ́bí lò yìí ó máa mọ nǹkan tí kúlù ń tọ́ka pé kúlù ń kọ́ yẹ́símúl ẹ̀rí yẹ́símúl lè kó là gbogbo gbogbo nǹkan yẹn ni kúlù kó sínú ọwọ́ aláàánú nẹ́bí wa lo kúlù sheikh wa bracket ẹ̀ àáfàá wa tí wọ́n sọ̀rọ̀ yìí o àwọn náà sì pín bídíà sí mufasikọ àti mukafira pé ìkan gbéyàn kó nínú ẹ̀sìn ìkan ò gbéyàn kó nínú ẹ̀sìn ṣùgbọ́n wọ́n bìlífù àwọn náà gbà pé kúlù yìí bọ́lá fẹ́ tì í bọ̀ wọ́n bírákẹ̀tì kúlù pé kúlù yìí nǹkan kò sí nǹkan tó pín kúlù yìí kó wọn àfa àwa yányán táwọn náà wá pín bídíà àwọn pín bídíà torí ìsọlẹ́nu àwa tá a jọ̀dọ̀ ká máa máa misbehave ipa pé ah àwọn nǹkan míì ń bẹ tẹ́lòmíì ṣe tó kéré lójú wa lóòótọ́ ṣùgbọ́n bídíà ni tá a bá wá ní ká là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ gbàrà pé bídíà ni ẹ̀rí àwa ló ti kó òun ìsìláàmù ni torí pé kí ni yẹn kéré lójú òun lẹnìkan tí ń bè lọ́wọ́ ṣéèkì àlebá nínú tírà kan tí wọ́n ń pè ní kéyìfà yẹ́jìbù àánú fọ́sọ̀rọ̀ lè kùránà báwo ni a ṣe ń túmọ̀ lè kùránì wọ́n á béèrè ìbéèrè lọ́wọ́ tó kọ́kọ́ kìsì ẹ̀ náà kó tó ka kí ni ìtumọ̀ ní bídíà ni ẹni ẹni bídíà tó gbé jáde àbí tó gbé ẹ̀kọ́ nínú ẹ̀sìn ṣé kí ni àrí ó kéré lójú rẹ ni pé bí nǹkan yẹn ṣe kéré lójú ẹ ló fi wò ó bẹ́ẹ̀ o ò wo ibi tí wọ́n ṣe nǹkan yẹn sí tóra Allah sọ fún wa pé Islam al-yawm akmaltu lakum dinakum Allah ní Islam ti pé ẹnìkan ò lè fi kún Islam ẹnìkan ò sì lè yọ kúrò mọ́ so kó wọ́n wá gbé kínní kan kó wá dá nǹkan kan lẹ̀ kó wá ní àkíní tó kéré yìí bí nǹkan yẹn ṣe kéré ní ìwọ́ wò ó wò nú ibi tó ju nǹkan yẹn sí mọ́ ọba tí a gbọdọ̀ ṣe kínní o tí ò ṣe é takò bèlè ń tàṣe pé àdìsí wa ń bẹ ìbára náà mọ àdìsí míì tá a nábì sọ yìí pé mẹ́ni amílẹ̀ amẹ́lẹ̀ ń lé ìsàfihì àmúrúná fàáwọ̀ dù anybody tó bá ṣe ẹni iṣẹ́ kan àìṣe ìbáàdà kan àbí kìíní kan sínú ẹ̀sìn tí àṣẹ kó ṣe nǹkan yẹn ò bá sí ń bẹ̀ dàtí tó ò rẹ́ni fún ẹni tí ò rẹ́ni tó o fi jọ ń bẹ̀ tá ní kó o ṣe ń bẹ̀ náà àkọọ́lẹ̀ fàáwọ̀ àrọ̀ dùn wọ́n á dá a padà fún ẹni iṣẹ́ yẹn ò ní jẹ́ kí ni o kò ní nílá dá wọn náà wàá di aláṣẹ dànù. alẹ́mi tó sọ pé mẹ̀nìhádẹ́sàfì àmúrínà àdá mẹ̀lẹ́ ìsàmínú fàáwọ̀ àrọ̀ dùn ẹ má fèrè dáhùn kankan sínú ẹ̀sìn tí nǹkan yẹn ò sì nípìnlẹ̀ nínú ẹ̀sìn tẹ́ kóun ló dálẹ̀ sínú ẹ̀ á dà padà fún ni. tọ́ ẹlẹ́mi wa ní ìyẹn fáwọn àárọ̀ dùn ni wọ́n wí bírú àwọn ọmọ fọlúwaṣọ pé iṣẹ́ yẹn nìkan náà máa dá padà ẹni tó ṣe yẹn kò sí nǹkan kan tó kàn ọ́n à ìyẹn tún lé o àdéhìsì <laughs> kan bẹ́ẹ̀ ní Bukhari ní six thousand five hundred and seventy five lọ́wọ́ ń bẹ́ẹ̀ ó pọ̀ káàkiri níbẹ̀ lóṣìṣì àwọn ọ̀nà táde sí ní ẹgbà wa o nígbà tá ànábì ń sọ̀rọ̀ àbàtà ní pé anna faratukum alalẹ haud èmi ní máa bẹ nínú àbàtà fún yín wàràdà fìhà ṣẹ́rìbà mínìhà ẹnikẹ́ni tó bá fi lè nínú àbàtà náà wọ̀ ẹ̀rí yóò mú mi àbàtà náà wà máa ṣẹ́rìbà mínìhà lam yẹtìmá abada la yẹtìmá abada ẹni bá fi lè múnú omi àbàtà ní òrùngbẹ òtún gbẹ ànábì wa ní tọ̀ àwọn èèyàn kó máa ọbẹ̀ wọn máa mú mi ń bẹ̀ làwọn kan bá máa bọ̀ lọ́ọ̀kan ó ní àrífù ń mọ àrífù náà nì màá mọ̀ pé ìjọ mi ni wọ́n mùsùlùmí ni wọ́n àwọn náà mọ̀ pé yes ànábì wa nìyí lọ́ọ̀kan yìí wọ́n fẹ́ wá pàdé wọn ànábì àwọn náà fẹ́ wá wọnú àbàtà ànábì ni wọ́n kọ̀ block wọn ni wọ́n kọ̀ block wọn straight ni wọn ní níbi súnmọ́ òun òun wọ́n sọ fún wọn pé innahum minni àwọn tó ń bọ̀ yìí ni wọ́n ara mi ni wọ́n ìjọ mi ni wọ́n wọ́n á wá fóun ànábì lésì pé ìnákàlà tẹ́rìrì mà bá dàlù bá àdàkì ẹ̀rí ìwọ ànábì o mọ ohun táwọn eléyìí ti yí padà nínú ẹ̀sìn nígbà tó o sí mọ́ ìwọ ànábì o mọ ohun táwọn eléyìí ti ṣe sínú ẹ̀sìn nígbà tó o sí mọ́ ẹnìkan kan ò ní ọtọ́rítì àti ṣe nǹkan kan tí ò nípìlẹ̀ nínú kìtáàbù wà súnà sínú ẹ̀sìn torí ìdí nǹkan ànábì ni wọ́n fi fi kún ẹ̀sìn wọ́n ti dá nǹkan míì lẹ́sìn wọ́n ti pe nǹkan míì lẹ́sìn fáwọn èèyàn ẹ̀wà wọn ní mọ́lúdì ìlàtúlọ̀kọ́dìrì bẹ́tùlì ìṣúra ìwàlẹ̀ mìíràjì àwọn àdúrà àgbákò àwọn tí wọ́n bá yín yẹ nǹkan wò gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pẹ̀lú ẹ̀sìn fún yín ẹ̀rí gbogbo ìran bídíà bẹ́ẹ̀ àdádálẹ̀ ní bẹ́ẹ̀ àlẹ́bíà ní ṣé bẹ́ẹ̀ ní lóòótọ́tọ́ sókàn sókàn lima bá dalù báàdì ègbé jìnà tẹfẹtẹfẹ fún yín o fún nǹkan tẹ ẹ ti dá sínú ẹ̀sìn lẹ́yìn ẹ jáde dànù ẹ máa lọ wọn ní rí ṣìpà nẹ́bí gbà ẹ̀yin tẹ́ bá ń sọ yìí pé fàwọn wà rọ́dù iṣẹ́ nìkan ni rọ́dù èmi ló dé tí já sí pé àwọn tí wọ́n lé dànù yẹn tí wọ́n ní mumi àbàtà yẹn èmi ló dé tí já sí pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn nìkan ò sì jẹ́ mọ̀rì dúdú káwọn tí wọ́n ṣiṣẹ́ kọ́ má jẹ́ nǹkan kan ṣé iṣẹ́ jẹ́ iṣẹ́ iṣẹ́ jẹ́ bíi living thing ni àbí iṣẹ́ jẹ́ gẹ́gẹ́ bíi audio eh, visible something ni pé iṣẹ́ yẹn rèé bóyá iṣẹ́ yẹn rèé ọkùnrin yìí yẹ òun ni iṣẹ́ tẹ́nìyẹn ṣe ara ẹni tó ṣe iṣẹ́ yẹn ò ní jẹ̀tẹ̀wọ́gbà ẹni tó tún wá ṣiṣẹ́ náà ò ní tún rí àánú àlá àdéhìsí mi náà tún bẹ nínú Abu Dawud ẹ̀rí anábì ní inna Allaha tajaba ala sahibil bid'ah Allah ti dínà ó ti dí gàgá ó ti tilẹ̀kùn ìgbà tuntun bá oníbídíà Allahu akbar hatta yada'a bid'atahu títí dìgbà tí ó fi ju bídíà yẹn lẹ̀ tí ò fi ní í ṣe mọ́ o ò ní máa ṣe bídíà láyé rẹ kó o jẹ́ni tá Allah ó gba àdúrà rẹ Allah ò lè gbà kẹ́ rẹ iṣẹ́ tó ń ṣe ò lè jẹ́ gbígbàdúrà tí nǹkan tó o bá ti ń ṣe ò ní bá ti nípìnlẹ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ ànábì ni mò ń kà fún ẹ o èmi kọ́ o ẹni tó bá wá ṣe bídíà tó wá kú sínú bídíà ẹ dákun ṣẹ́ni tí wọ́n gba iṣẹ́ ẹ̀ láyé ni wọ́n gba àbọ̀dé rẹ̀ lálìkìyámà láti inú sàárè kódà kí bídíà yẹn kéré là á fi ń sọ fún wa pé èyí tẹ́ sọ́gbó kéré yẹn náà kì í ṣe nǹkan tí èèyàn fi ń run mú ó di mẹ́ta àbí bíi mẹ́rin níbẹ̀ yẹn náà ẹlẹ́mìíràn ni hadith yẹn màálùlù ní ipò lárùn ẹ ṣe bó nítorí kò mí tó fi gba tààsìn ṣíṣe kàlíbá ní gan náà hasana ẹ tó sì gba tààsìn ní ní òótọ́ ẹ mọ̀ ẹ̀yà mi bídíà ò kì í ṣe nǹkan tí èèyàn mú lọ́rẹ̀ ayò àti torí bídíà kékeré tí èèyàn wá ṣe ó kàn ń lásán ni wàá ní jẹ́ mùsùlùmí mọ́ ah, subhanallah kò ní sọ pé ẹ wá onífàtẹ̀tùbá o ti kú ònú Islam rárá o ó ní condition ṣùgbọ́n mo kọ́ fẹ́ sọ implication bídíà náà kí n tó wá sọ condition tí yẹn fi ń do ní bídíà kí n tó wá sọ ni kí n tó wá parí ẹ̀ síbẹ̀ torí mi ò fẹ́ pẹ́ ó rẹ̀ mí díẹ̀ gan mo kàn ń fọ̀ sára mi ni wà láyé torí àwọn nǹkan táwọn nǹkan sẹ́ǹdì sí mi tí mo rí bọ́dà kan náà òun ṣe rọ́dù fún wa òun ṣe tíṣẹ̀ fún ṣéèkì nípa pé sunna wà lébédè à ó wá ẹnìkan wá pè pé kó sẹ́ndì àwọn tó àwọn ọlọ́dún tó lóun ṣe yẹn kó sẹ́ndì ẹ̀ sáwọn ó wá ṣe àwọn screenshot yẹn àtàwọn voice record tó wá sẹ́ndì ẹ̀ mo wá gbọ́ á ṣùgbọ́n àná mi ò fẹ́ yà síbẹ̀ náà torí àsìkò tí ò sí ẹ jẹ́ káwọn náà ti bí áńgù àwọn nǹkan tí mò ń kà yìí ká fi wo bídíà ṣé àwa rí bídíà nì kí ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ni nǹkan tí wọ́n dá sínú ẹ̀sìn àdádálẹ̀ ni o lè dá sórí ìrun o lè ṣe níbi ìrun o lè ṣe níbi àlùwàlà àyẹ̀bẹ̀kọ́ ni nígbà tí yẹn bá ń ṣàlùwàlá mẹ́rin mẹ́rin ní ìsẹ́ni yẹn àkáàmù ni kò ń ṣe wòsúùlù ṣé ni bá ń ṣàlùwàlá ní mẹ́rin mẹ́rin ṣó lálùwàlá ni kí wàá ní tọ òun ó máa ṣàlùwàlá ń tò òun òun ò ní máa fọ ẹsẹ̀ òun máa máa parí ẹ̀ síbi etí nìkan ni kò lè nírùn káwá ní tọ ẹni tí bá ń ṣàlùwàlá tí ò fọ ẹsẹ̀ kò nírùn kẹfìrí ni kẹ́nìkan wá ní lọ́ọ́ mọ àdìsí tá à ń nẹ́bì sọ pé tá à ń nẹ́bì là á mọ́lẹ̀ straight pé ẹni bá ṣàlùwàlá tí ò bá fọ ẹsẹ̀ o kò ní irun kẹfìrí ni ò lọ́mú wá báwọn kan ṣe ń béèrè àwọn rhetorical question lẹ́nu ẹ wò pé sáwọn eléyìí ò tiẹ̀ gba wájú ta mọ́ṣáláṣí ẹ̀ lè kí ó kọjá láyé wọn rí ni tẹ́tí pé tábánì kìíní kan kúfúrú ni kódà ẹlòmífẹ́ lè béèrè pé babaláwo tí ń babaláwo kẹfìrí ni ẹlòmíà ni lọ́ọ́ má díìsì tó dárúkọ babaláwo kẹfìrí ni lọ́ọ́ mú wá sòtò láwọn èèyàn mọ bí wọ́n ṣe ń yọ ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn muhamawaju um dilala tó bá débi ọ̀rọ̀ ká ṣe ká ṣe àwọn istinbatul ahkam wọn mọ̀ so wọ́n ṣe ń bìlífù pé àwọn náà ń ṣe kọ́là láwọ̀ kọ́là rasul mi ìfẹ́ lọ sọ́dọ̀ anybody lẹ́nu bídíà àgbákò ní bídíà kì í ṣe nǹkan dáadáa kódà àwọn sàábà gan ọ̀mú ní bídíà àwọn ọ̀mú lọ́rẹ̀ẹ́ abdullahi ibùnú mọ̀rọ̀ táwọn sàábà kan mọ́ṣáláṣí hásàrò tó lọ́la àfíà ni èèyàn kan wá eh, mohassin wá pèrún tán ó bá tún ṣe tẹ̀síwíìbù tẹ̀síwíìbù tá a máa ń ṣe láàárọ̀ tá a bá pèrún àṣùbà yẹn pé tọ̀ ẹni tí ń bọ̀ nílẹ̀ kó yára ẹ ṣe kíákíá nǹkankan ó wá tún wá ṣe bẹ́ẹ̀ fún ìrun zori àbí asri so ó ń wà nínú àdìsí yẹn náà nínú asaro yẹn náà pé pé zori asri ó wà ń bẹ náà kọ sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ abdullahi ibùdó wọn ló sì jáde àwọn sábà tó àwọn tí wọ́n tó kù tí wọ́n tẹ̀lé àwọn náà tẹ̀lé jáde àwọn á ń pé kí ló dé tí ò dúró mọ́ ó ní àtọ̀rọ̀ jáde ní ilé bídíà bídíà ló gbé mi jáde kò kírun nínú mọ́ṣáláṣí yẹn mọ́ kò kírun ń bẹ̀ mọ́ tó bá bí ẹ̀yin àáfàá yìí léèrè ní ìsinyìí pé irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ tí mo á sì ní wá ṣe bẹ́ẹ̀ yẹn ṣé mo lè kírun ń bẹ̀ ìrìn àkí ló burú ń ìwé kan ti tẹ̀sùn ìbò ni kírun ti tiẹ̀ náà mùfásíkọ̀ ni mùfásíkọ̀ ni tá a fi dúró àwọn nǹkan tí ń sọ pé tíyẹn bá ń yẹṣẹ́ wò gan ká máa yẹṣẹ́ wò pé mùfásíkọ̀ ni kò gbóyàn kó onú Islam àwọn àfa àtẹ̀kẹ́lá àfa súnà nù o jami bàbá mo fọlú aṣọ ló sọ bẹ́ẹ̀ o pé kí ẹ máa yẹsẹ́ wò kó máa wo yẹ̀pẹ̀ pé bídí àmùfásíkọ̀ ni ṣé gbọ́ àwọn àgbákò tẹ́ ń fi mùfásíkọ̀ dálẹ̀ báyìí nísìn ó ti yé sàábé jáde kó onú mọ́ṣáláṣí torí gbólóhùn kan tí wọ́n tó jẹ́ pé àṣùbà ló wà fún wọ́n sì gbé e sọ́sàn àwọn gbé e sírọ̀lẹ́ ó sì torí ẹ̀ kò kírun nínú mọ́ṣáláṣí yẹn mọ́ wọ́n bọ́ta wọ́n jáde kó ń bẹ́ẹ̀ abdullahi bin umaru bákan náà ni tó ń sọ yìí pé nínú sẹ́rí òṣòlù làkàyí pé kullu bid'atin dalalah wà ń rọ̀ á ànáàsù hasanatan gbogbo bídíà bá ànẹ́bì ṣe sọ́yẹn náà ló ṣe wà gbogbo bídíà àánú ní gbogbo ẹ̀ kódà káwọn èèyàn rí ní dáadáa àwọn kan wá tó wá dé nísìn àwọn fìlàkàyà àwọn èèyàn ṣe rí wọn fìlàkàyà àwọn tọ́jú wọn náà gbébì kan tí wọn mọ tó kàn wọn fi ń ṣeré wọn sọ pé yẹn kullu bid'atin dalalah wà kullu dalalatin fin nar wà yẹn wà kú ládọ̀ láàlà tí tádìsì yẹn bábọ̀ yẹn fìnnárì yẹn pé ṣé dọ̀láàlà abẹ yẹn nítumọ̀ ẹyẹ kan ni àwọn kan wá lọ kí àwọn èèyàn sí pé dọ̀láàlà nítumọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ni nínú àlùkùránì ó pọ̀ gidi gan ṣùgbọ́n wàá máa mọ ìtumọ̀ dọ̀láàlà pẹ̀lú ìmọ̀ tó bá ti ní tí ó jẹ́ kó mọ̀ pé kọ̀rí náà ó máa ṣàlàyé tí wọ́n á túmọ̀ fún ọ ẹlòmíràn nìyẹn bóyá ti rí kúlù bíi di àti kúfùrù tẹ máa ń sọ pé ah, dọ̀làálà tó wà ń bẹ̀ yẹn kúfùrù ni dọ̀làálà yẹn kì í ṣe máṣíyà tọ́ba wa bí wọ́n léèrè pé da dọ̀làálà tó wà ń bíbá yẹn ní ìsinyìí kí ló túmọ̀ ẹni ìtumọ̀ tó wà ń bẹ̀ yẹn pọ̀ à ṣèpẹ́ wọn wá tú ìtumọ̀ tó pọ̀ fún dọ̀làálà ẹ̀yẹ kan náà àdìsí ọ̀dà wọ̀mọ̀ yóò ṣe lè kìbì là fakọ̀dì dọ́ọ̀lá dọ̀làálà ń bà yín dà ẹni bá ṣe bọ pẹ̀lú àlà fakọ̀dì dọ́ọ̀lá dọ̀làálà ń bà yín dà ṣé pé à ẹni máa fi lè ṣe bọ pẹ̀lú àlá o ó lè jẹ́ kèfèrí ó lè jẹ́ lẹ́ṣẹ̀ ó lè jẹ́ mùnàfíkì ó lè jẹ́ káfíìrì wàá wá filẹ̀ bẹ́ẹ̀ ò ní mú kàn <laughs> ibi tí wọ́n tún ń kí àwọn èèyàn sínsìn nìyẹn pé yẹn dọ̀làlà nítumọ̀ tó pọ̀ gan-an à bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n nǹkan yẹn kànkan tí ń bá ń bá bọ̀ láàfin mú ó ti yé báyìí nísìnyí báyìí so anábì wa ní kúlù wà kúlù ladọ̀là láti ń fi náà kúlù yẹn ení nìyẹn gbogbo ṣé dọ̀là láàbí ẹ̀yìn ní ìsọ̀rọ̀ ní ṣé gbogbo ẹ̀ṣẹ̀ inú iná tó o bá fi lè kí gbogbo ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ sínú iná wàá di kàwárí ìdìwọ̀n ìbéèrè kó o sọ bẹ́ẹ̀ wàá ní kúrò dọ̀là láti fi náà tó o bá ti lè wàá pè lẹ́ṣẹ̀ kò sí nǹkan míì tó o fẹ́ pè wàá pè ń kúfúrú ni bó o pè ń kúfúrú bó o pè ń ṣíríkù ń tó pè náà nìyẹn dọ̀là lànà àdìsí yẹn o ò lè fún túmọ̀ méjì o ò lè fún mẹ́ta ẹ nínú ẹ̀ náà mùfásíkọ̀ wọnú ẹ̀ nínú ẹ̀ náà mùkáfírà wọnú ẹ̀ kwanida àti mufasikọ o àti mukafira o inú náà ni wọn náà fẹ́ de kọmọlódún ní Yunus àbí eh, àfa kọmọlódún ní Yunus yẹn wọn náà ti fẹ́ dò òun náà ti ń sọ yìí pé bídíà mufasikọ ẹ̀ṣẹ̀ lòun ṣùgbọ́n òun náà á wọná á jẹnu ìyà ẹ̀ṣẹ̀ díẹ̀ kò ní ṣe gbére ń bẹ subhanallah tó o bá ti gbà pé ẹ̀ṣẹ̀ ni nǹkan o tó bẹ́ẹ̀ kó sọ pé á wọná mọ́ àwọn eléyìí ni wọ́n ń pèèyàn kan ní kàwáríjì o àwọn kan kàwárí yìí ni wọ́n gbogbo bídíà lọ́dọ̀ wọn kú fúrò lọ́dà mufasíkọ̀ táyẹn ń pè lẹ́ṣẹ̀ yẹn ní ìsìn ẹ̀yin wá ní mufasíkọ̀ ẹ̀ṣẹ̀ ni o ṣùgbọ́n o ẹni yẹn náà wọ ná á jẹnu ìyà ẹ̀ṣẹ̀ tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ni tààtà mẹ̀ṣíyà ló yẹ kó wà tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ni tààtà mẹ̀ṣíyà ló yẹ kó wà abẹ́ willingness of Allah ló yẹ kó wà kò sẹ́nìkan tó gbọdọ̀ lánú ẹ gbàgà kó ní ẹ ẹlẹ́ṣẹ̀ àwọ̀ náà ẹ̀yin sì ń fi rinlẹ̀ kí ẹni bá ṣe fídíò àmùfáṣíkọ̀ òun náà wọnú náà o kò kàn ní pẹ́ ń bẹ̀ ni kò lẹ́rìí o ẹ̀yin náà ti di kàwáríjì nìyẹn náà tẹ́ ẹ bá ti gbà pé ẹ̀ṣẹ̀ ni nǹkan pé yẹn kò bá ní tí ò bá ti ní bá ìsìláàmù yẹn jẹ́ ò lè jẹ́bọ ohun tí ò bá ti ní bá ìsìláàmù yẹn jẹ́ kò lè jẹ́ kúfúrù ìsẹ́ntì náà méjèèjì ohun tí ò bá ti ní bá ìsìláàmù yẹn jẹ́ a sọ pé ẹni tó bá ṣe àwọ̀ náà ara o ṣùgbọ́n tó bá ti lè ba síláàmù èèyàn jẹ́ tí ó ba àkídẹ́ èèyàn jẹ́ ẹ̀bọ náà ni bídíà náà ni à á sọ pé à ẹni yìí ń kọ́ o yóò wọ̀ ná à ní sọ pé ó ti wà nù náà o kí ló dé ó ṣẹ̀bọ. ká wá sọ pé bídíà mọ̀fásíkọ̀ ẹ̀ṣẹ̀ ni kò ba síláàmù èèyàn jẹ́ ṣùgbọ́n tó bá wá ṣe òun náà àwọ̀ náà á jìyà ẹ ti pín sí mẹ́ta ẹ ti pín mọ́ṣíríkù sọ́tọ̀ ẹ ti pín ẹlẹ́ṣẹ̀ tó máa jẹ ìyà compulsorily tíyà ẹ dájú lọ́dọ̀ yín ẹ ti pín sọ́tọ̀ àti ẹlẹ́ṣẹ̀ tátàmọ ìṣíyà ẹ ti pín òun náà sọ́tọ̀ ẹ wá kó wọn papọ̀ so kò sí nǹkan tí ń jẹ́ báwọn á dàrú mọ́ yín lọ́wọ́ náà ni so kúlù dọ̀làlà tó wà ń bẹ̀ yẹn dọ̀làlà tó wà ń bẹ̀ yẹn tí náírà wá parí iwájú ẹ̀ fi náírà yẹn dọ̀làlà abẹ̀ yẹn nínú àwọn ìtumọ̀ tó ní tó pọ̀ ẹ̀yẹ̀ kan ló máa jẹ́ kódà yẹn kan tó ń ta àwọn èèyàn nìyẹn ṣe bí nákírà ni nákírà ni nàá mo ṣe máa rí fà subhanallah kúlù dọ̀làlà ti fi náírà èyí tí ó jẹ́ fìnnárì yẹn ṣẹ́ṣẹ̀ ni àbí kúfúrú wàá fún nítumọ̀ ẹ̀yà kan ni nínú ẹ̀ kúfúrú wà ń bẹ̀ nínú ẹ̀ ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ nínú ẹ̀yà kan àwọn àyà tó kù náà wá ń kọ́ tó ní dọ̀làálà dọ̀làálà dọ̀làálà ṣé a máa tún méjì méjì náà ni a wà fún gbogbo àwọn dọ̀làálà sọ́ndà sábẹ́ ọ̀ndà méjì hmm, subhanallah ìyẹn tún dúró báyẹn ẹ mọ̀ yá mi mùsùlùmí bídíà àgbákò ni kì í ṣe nǹkan dáadáa tí yẹ kí a máa bá yẹn ní díẹ̀ bó tilẹ̀ wù kó mọ̀ kò wá sí bídíà yẹn kan táwọn sáábé kan wá fojúlẹ̀ láyé tí wọn kì í gbógun tì wọ́n tún wá nìyẹn nígbà tí Komorudeen Yunus máa sọ̀rọ̀ ń jò ní àwọn kan jàmbá tíyà ni wọ́n gbogbo bídíà lọ́dọ̀ wọn ni kúfúrú subhanallah ibẹ̀ làwọn ti ṣe kí ni o làwọn ti sọnù làwọn ti kó nu sálàfù tí wọn ti kónu àlùsùn náà ti tiwọn torí pé gbogbo torí pé wọn pín bídíà àwọn ti kónu àlùsùn náà ìwọ tó wá pín bídíà kílẹ̀ rí yìí o wá lọ mú asaru wa àdìsí kan ló fi pín bídíà o ìsidẹ́ǹtì tó ṣẹlẹ̀ ìsidẹ́ǹtì tó ṣẹlẹ̀ láàárín sàábà méjì mariwani lọ́hùn ló má fi pín bídíà àǹtí tiẹ̀ ṣé mo á rò ẹbí mọ̀rún wà ní ṣe kútúbà bífọ́ ìrun tó gbé mímbà wá sí kínní ẹ bídíà ló ṣe lóòótọ́ nínú àwọn sàábé tó wà ń bẹ̀ Abu Musa al-Ash'ari òun sì dìde sí sábìlá ibùmọ̀ ṣóòdì ni òun sì dìde sí sí sàábé ni òun dìde sí pé wá ń bí kí ló fẹ́ ṣe yìí ah n tó fẹ́ ṣe yìí ó ti fẹ́ ṣe nǹkan tó yàtọ̀ sí táwọn ẹbí ṣe o. ẹ̀rí Marwan wa ń sọ fún ẹni tó dìde sí i tó kàn ṣe pé n tó fẹ́ ṣe yẹn ò bá súnà mu yín wá ń sọ fún un pé òun náà mọ̀ o ṣùgbọ́n tóun bá kírun tán àwọn èèyàn kì máa ń fẹ́ dúró gbọ́ lòun fi wá fi ohun tó yẹ kó àwọn wájú lòun fi sẹ́yìn òun fi tẹ̀yìn síwájú. Si Sàábí tó wá dìde sí tó bá tó bá tó tó dráàgì ẹ̀ yìí ó tún dráàgì ó fa aláṣọ pé àwa ah, ń bíbò ló ń lọ sọ̀kalẹ̀ sàábí yẹn wá kú òun bẹ̀ kó bá wọn kírun sùn ó kú òun bẹ̀ wà ní sọ́yìn Muslim ó kú ń fà ó kú wọn kírun ó lọ ntí ó kú títí bíi Amiru ni eh, ámírù ló ní àwọn aráàlú ò gbọdọ̀ ṣe kíni ò gbọdọ̀ kẹ̀yìn síbẹ̀ torí nǹkan tó ṣe tán láwọn ò lágbára àti sọ̀rọ̀ kí ló wáá dé tó fi ń ṣe bẹ́ẹ̀ fóun náà tí wọ́n fi ń dìde lẹ́yìn ẹ̀ tó bá kírun tán kọjá pé tó bá ń ṣe kútúbà ó máa ń fi stáìstáì ta sáwọn sàábà tó kù tí wọ́n ti lọ ó máa ń ta sí wọn rángìlì làwọn sàábà tó kù máa wá fi ń tibí amírù mọ̀mọ́ nìyẹn a àti lè ṣe kòrójì fún amírù mùsùlùmí nìyẹn amírù wa nìyẹn lórí ìlú wa nìyẹn àdẹ gbọ́dọ̀ ṣe kòrúdù fún gẹ́gẹ́ bí òfin ànẹ́bì míì tó ti wà wọ́n máa ń wá kírun lẹ́yìn ẹ̀ pé àlágbára ni wọ́n bá wá kírun tán kẹ́lẹ́ mọ̀ kí wọ́n ní wọn ò dùn sí nǹkan tí ń ṣe wọn ò fọwọ́ sí ó ń sálámà báyìí báyìí ogun wọn ń dìde bẹ́ẹ̀ wọ́n padà sílé wọn ni òkú ni wọ́n á fọ̀ sí wa sàábé tóun wá lè jáde tì í tóun lè sọ̀rọ̀ tóun lágbára àti kọ́sọ̀ pé tó ń ṣe yìí òkè kó rí bẹ́ẹ̀ òun sọ fún un kò wá gbọ́ òun dẹ̀ kó mẹ́kò bá wọn kírun kéèyàn wá lọ mú yẹn pé yẹn ohun tó wọn sàábà tó wà ń bẹ̀ tó fi lè lẹ́yìn yẹn yẹn ó ń sí pé bídí kọ ni n táwọn àáfàá mi ń gbé káàkiri nìyẹn kódà lómi kọ́ńtírà bẹ́ẹ̀ táwọn àáfàá mi sì ń rọ́dà wọn àwọn àáfàá ni wọ́n rọ́dà ara wọn àwọn àáfàá tí wọ́n pín bídí àgán wọ́n ara wọn tí gbogbo wọn jọ ń lò ṣé lo yẹn bẹ́ẹ̀ kí o lè lo reference eléyìí fún pínpín bídíà kò sí ẹ̀rí ẹyẹ kan tá a fi pín bídíà gbogbo wọn kàn ń bú wọn kàn ń tìyìn bọ nínú grammatical eh, fabrication so anabi ni kúlù bídíà ṣé ìsọlẹ̀ òsè mí náà ṣe kíni àwọn náà lè treat kúlù pé ẹni tó lọ kẹ́lẹ́mọ̀ kúlù ó mọ̀ pé kúlù kó gbogbo nǹkan tán kó tó lò lọ́wọ́ tí a sọlẹ̀ òsè mí abala bí abẹ́ abala bíi mẹ́wàá ni kò tiẹ̀ pọ̀ tó nǹkan báyẹn náà ìyẹn kan ló tiẹ̀ fún mi nǹkan bùn mí ni àfábìrì kọ́ dìrò fún mi ní tíra yẹn níwò now tó wà ní condition téèyàn lè fi dò ní bídíà tó o bá ṣe bídíà ó kéré ó tóbi ni torí pé ńgbà míì léyìíza kúlù mọ̀ wá kan wà fìlì bídíà wá kan àti lè bídíà àtọ̀ àlẹ́ yìí wà léyìíza kúlù mọ̀ wá kan wà fìlì kófúrí wá kan àlùkófòrò àlẹ́ yìí kì í ṣe gbogbo ẹni tó kó sínú bídíà náà ni bídíà dọ̀ràn lé lórí lóní bídíà lẹ́ẹ̀kan náà rárá o èèyàn lè ṣe bídíà kó má tí ì do ní bídíà báwo nìyẹn ó ṣe do ní bídíà eléyìí tí wọn náà ń pè ní benefit of doubt àbí tí yẹn ń pè ní condition àbí tí yẹn ń pè ní àwọn àṣòròt tí yẹn fi ń do ní bídíà ni pé mẹ́ta ó lẹ́rìí ẹyẹ kan àbá àdúràgì ẹ̀ ṣùgbọ́n àwọn náà padà fi kún un pé tọ̀ ìjábá yín mú mọ́ òun ni pé ẹni bá ṣe bídíà àbó ṣẹbọ ni àbó kíláà ó ṣe nǹkan ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ká dó lórí bídíà tá à ń tírìtì ẹni bá ṣe bídíà ó kéré ní ààbò tóbi àwọn náà ń ozuru. ní uzuru ààbò ní uzuru bin nisiyan pé ah excuse benefit of doubt ah abẹ́ni yìí àbó gbàgbé pé kíní yìí ò sí nínú ẹ̀sìn ni bí ó gbàgbé ni ẹ fún ní excuse ẹ lọ sọ fún ẹ lọ bí àbí uzuru bil ikra àbí wọ́n fọ̀ sí ẹ ní ah ẹ wo míyàn kan ló ń halẹ̀ mọ́ lábẹ́lẹ̀ ló fi ń ṣe nǹkan tẹ́lẹ̀ tó ń ṣe yẹn o wọ́n lè fọ́ọ̀sì yẹn gbà mí kí wọ́n lè fọ́ọ̀sì yẹn ṣẹ́gbọ́ wọ́n lè fọ́ọ̀sì yàn ṣe bídíà ńgbà míì tí ó sì ṣe ó sì ní dóní bídíà a tó fún ní excuse benefit of doubt pé tọ̀ ó dúró bèlè kátọ̀ yìí bí ó ṣe mistake ni rárá ó ṣe mistake ni kò ṣe ní bídíà ó ṣe mistake ni ẹ lọ bí léèrè wá ń bí ó ṣe mistake ni àbí wọ́n fọ̀ sí ẹni àbí àbò gbàgbé ẹlẹ́ẹ̀kẹrin táwọn àáfàá kan náà àwọn àáfàá ẹ̀sìn wọ́n dá sí méjì lórí ẹ̀ àwọn kan wá accept ẹ̀ àwọn kan reject ẹ̀ òun ni ozorobele jaali ozorobele jaali ṣéke anaji mi wọn ò mú ozorobele jaali abáàbí tí náà ò mú ozorobele jaali àtàwọn afáfá bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ozorobele jaali ni pé à bóyá kò mọ̀ pé bídíà ni nǹkan yín nú ẹ̀sìn bóyá kò mọ̀ ṣéke sọ́ọ́lì òsèmín àwọn mú ozorobele jaali ṣéke sọ́ọ́lì òsèmín sọ pé tọ́ àwọn táwọn mú ozorobele jaali fún ni àwọn tá bá jẹ́ stúdẹ́ǹtì nígbà ó sì ń a sì ń kọ́ lọ́wọ́ ni àìtí ìkọ́ tán a lè má mọ̀ pé bídíà ni so along the line bá a ṣe ń kọ́ a padà hàn sí wa a mọ̀ so ó tún lùbìlì jáàlì yẹn máa ń mú fún yàn náà pé ah bóyá kò mọ̀ ni ìmọ̀ ò tí ì débẹ̀ ni tẹ́ ẹ bá ti wá àwọn àáfàá tó wá mú ozuru bilijal excuse pẹ̀lú pé yẹn lè má mọ̀ yẹn wọ́n á wá close mọ́ ẹ wọ́n á clinch mọ́ ẹ wọ́n á súnmọ́ ẹ pé wá ń bí o ṣe nǹkan báyìí àbò ń báyìí àbò ṣe nǹkan báyìí bídíàsì ni ṣé o mọ̀ ni tó bá ní kí ni ẹ máa bẹ̀rẹ̀ tiyín nìyẹn gbogbo ẹ̀yin nineteen nine kan salafis ẹtútù dé eléyìí ti kó gbogbo mọ eléyìí ya wèrè ṣéètì ni kò gbádùn wọn á pẹ̀lú ní bídíà ṣéètì ni báwọn àfáyẹ̀sì máa ń dárúkọ bídíà bídíà bídíà ẹ ẹ lè rí i kán wá nìyẹn ṣùgbọ́n bídíà tí mò ń sọ mí báyìí o tí mo fásikọ̀ mò ń sọ o pẹ̀lú bí wọ́n ṣe pín in tó mọ̀ràn kí n indicate èyí tó jẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó bá ń sọ nípa bídíà a ṣe tíra kan ń bẹ ṣẹ́rí òrò sáìlì jàìlì àmúkà lánàá nígbà tá a fa wá ń ṣàlàyé pé tọ̀ kàmẹ́là ayékibalu lọ́wọ́ amẹ́là bíi shirik bá a láwọ̀ ṣe ní gba iṣẹ́ tó ní ẹbọ nú bẹ́ẹ̀ náà ni kò ní gba iṣẹ́ tó ní bídíà nú kèké bídíà àti shiriku nǹkan ọmọ ń baṣẹ́ jẹ́ ni. gbogbo àwọn tíra àwọn àfáìsìn tí wọ́n ti lọ ti pẹ́ gan àwọn tí wọ́n ti kú bí á bíi two hundred century century four hundred hundred one twenty one fifty thirty forty àwọn tí wọ́n ti kú níbi one thousand two fifty ìjìrí bí àwọn ṣàwùká ní gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lọ́gán yẹn ah, àwọn mọ́ ìmọ̀ lè kí ṣáfihàn eh, ń bà lí barbahari mutani muzni ibnu bato ẹ̀rí fudel ibn iyad abdullahi ibn mubarak gbogbo àwọn yẹn ibn hibad ẹ̀rí sùfíànù sàórí sùfíànù bínú òye yìí náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ gan tẹ́ ẹ bá ń ka tíra àsìkò wọn ẹ mọ̀ pé a ah, nǹkan kì í bẹ̀ bídíà ò kì í ṣọ̀rẹ́ ẹni àwọn tó dé ní ìsinyìí àwọn àfáà wa lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn aláì pẹ̀lú bímọ wọn ṣe bó ṣe bó ṣe gbóná tó bó ṣe gidi tó bó ṣe àràǹtà tó yìí sì ń tọ́ta àwọn tí wọ́n ṣáájú lẹ́yìn ni tọ́lá àwọn náà ò ní kọ̀ọ̀kan kúrò ní agbọ́nrin àwọn tí wọ́n ti lọ ara wọn lè rí kọ́ gbígbà tí yẹn kẹrin ṣe fọ́tò kọ́bà àwọn tí wọ́n ti lọ fi bọ trace àwọn ọ̀rọ̀ tiwọn ni kò sáàfà sáláfù kan láyé tó ti lọ ti pẹ́ tètè tó gbọ́ bídíà mùfásíkọ̀ yìí wọ́n gbọ́ rí o àwọn àwọn wá lè mú ní bídíà gan kọjá pé wà wà àfáà ló wá yìn báyìí tó ní bídíà síbi ìjòkó títí ẹ tó ló ń ṣe súnà àwọn àfáà tí wọ́n ti lọ ò ní ṣe bẹ́ẹ̀ láyé bèlè ń ta sípà àwọn sàábà wọn àmọ́ tí ń jẹ́ pé àbídé eléyìí à eléyìí kiri ìjẹ́ ká bí ẹ wọn ò gbórí náà bí yẹn ti jẹ́ nìyẹn àwọn nǹkan tí mo list kalẹ̀ mẹ́rin yìí ni wọ́n ń pè ní condition bídíà tó já sí pé tó bá pé lára èèyàn èèyàn adò ní bídíà ẹ ṣàlàyé fún yàn gbà kí ni bídíà ni ẹ ẹ ṣọ mi ò mọ o ó ti jẹ́ mi ẹ tó sọ fún ẹ tó rí ẹ tó sọ fún un ó ti yé ṣùgbọ́n kò wá rí yàn yẹn ní àyè wá rí tẹ̀sùn báà lọ́wọ́ èèyàn ló ní bídíà ní rárá o wàá fún àwọn kàndíṣàn yẹn náà ìyẹn á sì farabalẹ̀ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn èèyàn lórí ẹ̀ eléyìí ni condition káwa wá clear stand tiwa lórí bídíà bá a ṣe máa ń sọ pé bídíà ò pín tó yìí náà o gbogbo àwọn tí wọ́n bá pín bídíà gbogbo àwọn tó bá pín bídíà pé mùfásíkọ̀ mukafirọ gbogbo àwọn àfa sálàf àwọn àfa ẹ̀sìn tó ń dúró tó ń ṣe súnà dáadáa a problem for anybody ẹ̀rí mọ́mú bàbá wa rí òun náà sọ pé kúlù bídíà á ti ń zọ arọ́ ìyá kófòrò bìlà gbogbo bídíà tó clear kí bídíà lélẹ́yìí ó ní kófòrò ni pẹ̀lú àlá muzini nínú kìtàbù súnà lè muzini òun náà sọ ń bẹ̀ pé ẹ má fi lè wá ṣe bídíà o ẹ̀rí ẹ má fi lè wá ṣe bídíà o fáwọn àlùmọ́ tẹ́dìn oníbídí àṣírẹ́tì ni yóò tákàrò wà yóò dàrò wọ́n á relegate ẹ̀ wọ́n á ṣe ájírò fún wọ́n á jìnà sí àwọn àáfàá wa tìgbà ló dé létà táwọn wá ń mú tíra àwọn àáfàá tó ti lọ tí wọ́n ń ṣe ṣẹ́ríwò ẹ̀ àwọn náà wọ́n stylishly kí bídíà mufasiko àti mukafiro bọ náà ọ̀rọ̀ àwọn yẹn ẹ̀ ní rí lákọọ́lẹ̀ wọn kankan láyéláyé àwọn tí wọ́n ti lọ yẹn kí wọ́n kọ bídíà mufasiko sínú ọ̀rọ̀ wọn. so n táwọn akọ fẹ́ clear ni pé ẹni bá pín bídíà àwọn ò bá yín jà gbọ́n táwọn bá yín jà ni pé ẹ̀yin tẹ́lẹ̀ pín bídíà yìí náà ẹ pín bídíà ńlẹ̀ Yorùbá torí kẹ́ ẹ lè bá máa báwọn ní bídíà ṣe ni àtàtàrà àfáà tó yá sí pé báwọn ní bídíà ṣe ń wá ń kí tán wá ń kí ńlé lòun náà lọ ń kí wọn àwọn lóògùn oníjàlá bíi nǹkan kan ẹ̀ẹ́dì káwọn oníbídíà wá ká àfáà torí pé kí ni o torí pé ó ń tú tíra kan ah, tíra tẹ máa ń tú yẹn tíra ńláńlá tẹ máa ń tú yẹn nígbà tẹ́ ń tíra yẹn mo wá rí i pé wòlíì ní ẹni ọlọ́run ní nǹkan pamọ́ sí yín lára mo fi kí n wá kí yín ó sì di bíbà bí ijọ́ mélòó kan díẹ̀ òun náà sì gbọ́dọ̀ nìyẹn ló sì lọ́ọ́ kí wọn bá àfààní tí máa wá ń ṣe káàkiri ń tiẹ̀ tóun máa ń kí àwọn oníbídí àkíní tiẹ̀ nìyẹn táwọn oníláwà rí àwọn ọmọ àgbàlagbà nìpọ̀ kóńdò nǹkan kan atúníṣẹ́ táwọn ń ṣe yẹn náà ń ṣe bá a ṣe ráà fáà kan ńlẹ̀ yín tiẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá báyìí nílẹ̀ Yorùbá tòun ní gbogbo yẹn máa bọ̀ á dìfẹ́ǹdì nǹkan tẹ́ ń gbè lẹ́sìn àwọn tí wọ́n sì jọ ń ṣe tọ́jà ń kiri afọ́tò káàkiri oníbídíà làwọn yẹn àtà oníṣòfì látọdún tẹ̀ tí ń ṣe kọ́nfúrẹ́ǹsì kọ́nfúrẹ́ǹsì yìí ò yí yẹn padà ẹ̀yin náà sì kò sì ní hukumu lọ́dọ̀ yìí so àwọn tilẹ̀ Yorùbá wa tí wọ́n ń pariwo bídíà bátíkọ̀ nǹkan fíra ó pín kò pín kó pín kò pín ẹ̀yin náà mọ̀ ìpànà ẹbí ò pín ẹ dẹ̀ rí kúlù dọ̀là là ẹ rí tú ẹ ti ẹ̀ mú tùmọ̀ kan fún dọ̀là ẹ ó dà ẹ má mú fún ẹ má mú kúfúrú kún ẹ mú tẹ̀yìn bẹ́ẹ̀ mú fún ká gbọ́ kẹ wá jẹ́ pé fìnnárì fìnnárì àbí ẹ panárù yẹn rẹ ẹ wà ní kúlù gbogbo <laughs> kò sí nǹkan tó fẹ́ tù sí wà láì náà ló so bí yẹn ṣe jẹ́ bẹ́ẹ̀ mú àwọn ẹni tó wá sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ bàbá tó ń wá mú títí kan báyìí ó màá sọ̀rọ̀ ẹ̀ táyẹ̀ bá wà so òun kàn ń pariwo ti ẹ̀ ní kọ̀ǹtọ̀n tí àwọn àbá yẹn upside down kò mọ̀gbà tí ẹni bá gbé súnà lẹ̀ lè di mubtadin tí ó di nifak kan so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn àwọn ò bẹ́ni tó bá pín bídíà àjà o ẹ jẹ́ kí gbogbo àjọ máa ṣe kí ni o ká máa gbógun ti bídíà kí bídíà parẹ́ káà láàárẹ̀ bídíà ṣètánì ńlẹ̀ kó gbé súnà nẹ́gbẹ̀já ẹ̀rí ṣé ìsọ́lé òsèmí ìgbà sọ pé sọ́lé òfàwọ́dánù ìgbà sọ pé nígbà tí wọ́n bè lọ́wọ́ pé tọ̀ ta ló le jù ṣé oníbídíà ló le jù ní àbẹ́lẹ́ṣẹ̀ ṣé gini ha oníbídíà ni bídíà ó burú gbà ju ẹ̀ṣẹ̀ lọ oníbídíà àgbákò tí ẹjọ́ ẹlẹ́ṣẹ̀ lọ káwa ni pé yẹn lóòótọ́ náà alágbákò ni ṣùgbọ́n àgbákò ti kan tó kéré subhanallah ìpìlẹ̀ bídíà dẹ̀kẹ̀rẹ́ tẹ̀sírí ni àlìbídíà tẹ̀sírí ọ̀hún ah ṣáàtìbí náà mo wá nu tíra ní ti sọ́hùn pé kó lu bídíà tí tẹ̀sírẹ̀ tẹ̀sírẹ̀ ń wò dẹ̀ lè pín sí méjì rání ẹ̀ tẹ̀sírẹ̀ ń sọ̀gírù àti dẹ́ásígárù àbí tẹ̀sírẹ̀ ń akíbárù àbí bẹ́ẹ̀ ni àbí wà ní tẹ̀sírẹ̀ ń mú fásikọ̀ àti tẹ̀sírẹ̀ ń mú káfírà kò yẹn wò pọ́síbù náà so ṣùgbọ́n àsọpẹ́ ní bá wá pín bídíà ohun tó ń mú kó pín ọ àánú jẹ́ nǹkan kan ṣùgbọ́n tó o bá fi lè gbà pé ẹ̀ṣẹ̀ bídíà kan bẹ ẹ̀ṣẹ̀ ni o ò tó bẹ́ẹ̀ kó o là á mọ́lẹ̀ gbàgà pé ẹni bá wá kó sínú bídíà tó jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn o àwọ̀ náà kò kọ̀ ní pẹ́nu ẹ̀ ni ó ti tẹ̀lẹ́ṣẹ̀ bọnu náà nìyẹn so ó ti wá di mẹ́ta bídíà ọ̀tọ̀ onímùfásíkọ̀ ọ̀tọ̀ onímùkáfírà ọ̀tọ̀ ẹni tó ń wá ṣe ẹ̀ṣẹ̀ tátàmọ̀ṣíyà ọ̀tọ̀ ó di mẹ́ta ó di mẹ́rin ẹ ti dojú gbogbo nǹkan rú tó ìdí èyí ń kọ́ bí táwọn adó sí nìyẹn aláìyẹ kì í lọ sinmi ó rẹ̀ mí.